بعد ذلك فأولئك هم الفاسقون أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه الحمد لله يتل ما أوحي إليك من الكتاب فقربني إلى الله تعالى بتلاوته وتكسفا لفاسه وتعفصا لمعانيه فإنه من أفضل الأعمال أتطعم مع قلة لقراءتي أفضل من المجد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف منها أمر وألف منها نهي ha anịpụmiri awadụ aịpụri awaedo aịpụmiri akụtụtụwarụ aịpụmiri aibarwatnụ wahamtụatụịalnụ waramụ nwaịatụ datiirụwadụahụ wafetatụ wafe ناشئ ومنصور بسم الله بسم الله ما كان البشر أن يرتجع كان لبشر أن يؤتيه الله الكتاب والحكم ونبوته ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون ولا يأمرنكم أن تتخذوا ملائكة ونبيين أربابا يأمركم بالكفر بعد إذ أنتم مسلمون وإذ أخذ الله ميثاق النبيين làmá àtẹ̀tùkùn ní kìtàbí wàyí tí mà sí túmọ̀ já àkùnràn sùn ló ń mùsọ̀dì fún lè máa máa kún لتؤمنن به ولتنصرنه قال أكبرتم وأحسنتم على ذلكم إسري قالوا أكررنا kọ́lá fásitì àdúrà náà máa kùn nínú ṣáàìdì àmọ́ tàwálà ládàdà àlíkà báwo náà àyíká òmùlí bọ́ọ̀sì kù àbàgọ́ ìra jíìnì ńlá ìyàbùbù náà wàlà ó àṣìlámà máa fi sàmà wá ti wálé àrílè báwo á ní. وكرها وإليه يرجعون الحمد لله يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى بكل توسلنا إلى جودك الذي يا الله يا الله يا الله سبحانه من ذاته وصفاته ويجزي كثير ọlọ́run atẹ́wọ́sọ ìrànlọ́wọ́ rẹ ni ọ̀rọ̀ ẹ̀dá lọ́wọ́ ọlọ́run wọ́n padà lẹ́yìn wa abọ́ ọdún èèyàn sì bọ́lọ́run dúró kó ṣubú. àléèyàn wà léèyàn. kódà tí èèyàn bá tí ìwé bá bá ṣẹlẹ̀ àá gbà sáwọn ànábì ọlọ́run ọlọ́run àá máa tẹ̀ sáfìyèsí ọlọ́fẹ́ràn àwọn akọ. a rí kà nínú àkọsílẹ̀. sẹ́wọ̀n pé nígbà tí òjíṣẹ́ ńlá Muhammad wọn àti ọ̀rẹ́ rẹ̀ Abubakar tí wọ́n wà nínú kòtò tí Abubakar sọ pé àwọn èèyàn tí wọ́n wá kiri bí wọ́n bá nà wo ìsàlẹ̀ ẹsẹ̀ wọn wọ́n nà rí wà bẹ́ẹ̀ ni wọ́n sì débẹ̀ lóòótọ́ ṣé ń wá ànábì ibíì ni ojú ẹsẹ̀ rẹ̀ kù sí ibíì ni irun kòtò ni ó wà fádé òlú pápítì òlú ẹ wọ́ bẹ́ẹ̀ àgbà pé òun gbà gbọ́n ànábì sí láyà balẹ̀ nínú àláà máa gbọ́n á ní kí ní pa ọláyà ọlọ́lọ́run bẹ́ẹ̀ pẹ̀lú wa ṣọlá àgbà ọba tó èèyàn bá dó. tí ó tó bá dúró tí sì gbé àyàn ọlọ́run ló lè gbà àyàn kalẹ̀ gbogbo ẹni tó kọ́nà tí ò ga ohun ò lè dá yóò kàn ṣubú wọn náà ṣubú pẹ̀lú ẹ̀ àní ọgọ́rùn-ún tó lọ́rùn ọlọ́run pé ohun tí lánàá ní. àwọn ẹlẹ́kọ̀ọ́ wọn bá wá sọ nígbà tí wọ́n wá ń sọ ọ̀rọ̀ ìsọ̀lá ìgbà tí àwọn ọ̀tá Islam tí wọ́n ń lé sàkárìyà ò lọ ṣe ń ó wá rígi ó gbé ojú òpó yanu yanu yanu ọgbà wúlẹ̀ sì yọ náà máa ń gbà igi bá sì yanu látòkè mẹ́rin bàbá yẹ àsìkò mẹ́kọ̀ọ́ òkú ìwé ọ̀sẹ̀ ìbáyìí àwọn ní kíjọ àmì àwọn ní kíjọ pàdé àwọn tún pàdé gbàá. lẹ́gbà ajú fẹ́ parí tán òkú ìyáàlè ìbáni wọ́n bá fa ẹ̀wù sàtárì yá ọ̀fà kan ọ̀fà etí ẹ̀wù ìgbà wá hàn sálẹ̀. àwọn àgbẹ̀bẹ̀ orí bá ní ah, ibi ìlànà èdè mo lọ́ a lọ ibi ìní ó ti pòórá mi òkú ìgbà sátánì sọ́wọ́ oní ọ̀gá dabara ìkílẹ̀ ń wá nígbà sátánì yá àlàun lédè àyìn àwọn ọmọ bó ṣe sáré bó ṣe parẹ́ àà. Ah. irú àwòwò lọ́wọ́ wọn ni alágbèjú ẹrú funfun lọwọ? ọba ọ ẹ̀wùsàlẹ̀ olùsọ ẹni pé ẹ̀wù funfun ọyọ ọta ẹni ìdí ọta sí mi wọn lọ́wọ́ ti tẹ̀ ọlọ́run má mú wa o máa wa o máa ṣe

gbàgbọ́ debi débi agbárí rẹ̀ ọ̀pẹ ké ní wọ́n jìbìtì yé lásán isi àwòtò ìsúnmàwò ibi wà ní nàìjíríà wọn lọ́wọ́ ọ̀pọ̀ ọkọ̀ rẹ̀ pátápátá fún Ọ àwọn ànábì yìí. àkárí ìyá ọba tẹ̀ máa ra ìnira náà níbi wọn ti gbé ju ìgbélẹ̀gbàá ó sì rẹ agbárí rẹ̀ sí méjì. ṣùgbọ́n bọ́láwọn ló ń ṣe fún àwọn ni wípé kí máa ń mú ìnira fún wọn gbogbo tí máa ń jọ pé ara ni wọ́n o àsìkò yẹn ọlọ́run máa ń ka fún wọn tó náà ti wọ́n ti bá ọlọ́run jó. nígbà wá pàṣẹ wá ṣe ṣe ṣe pàṣẹ. náà wá níwọ̀ bàkárìyà kí ló ní pé kó o tó ọya ọyà anukọ́gbọ̀n lẹ nígbà wà ọ̀nì nínú ẹ̀rẹ̀ ọlọ́run wọn náà ní gbogbo ẹ̀ ohun tá a wá fẹ́ lò ń bẹ̀ ni pé ọlọ́run ní gbẹ̀ẹ̀dá ẹ̀ ìrora àwọn ogun rẹ̀ kọ́nà ọ̀bá ti mú wọn ò lè mú wọn ò lè mú bá a ṣe pọ̀ tó ìlàbẹ̀lúwe ọlọ́run ti àánú ẹ̀kọ́ àjẹrà ọlọ́run mọ́tò dì ní ẹ̀kọ́ akáwà lábẹ̀lúwe ká pé eku kan eku ká ti gbọ́ ká má dìbò kan lára ká pọ́ mọ́ sáàrin wa a sì fẹ́ pa á bá a ṣe pọ̀ tó ìtọ́lọ́run ọ̀bá pa á àlepa ọ àbí àbí ọ̀rọ̀ bẹ́ẹ̀ lásìkò wíwọ ọlọ́wọ́ ò tí ì mú kódà bí àwọn èèyàn bá mú jù lọ́wọ́ mọ̀ sáfúra àwọn ọ̀fẹ́ máa ń gbà gbà mí. Ah, ọlọ́run lọ́lá bo kápọ̀ ọlọ́run máa bù sọ̀rọ̀ sọ wa. ó lọ wá ké fọlá ń pé ọ̀yà ọ̀nà bá wà á nà wà máa lè wọ ilé ìlànà ilé òní bá. ìrànlọ́wọ́ rẹ ní fún ẹ̀dá lágbára èèyàn lè jẹ́ èèyàn àti tó lọ́n bá ràn lọ́wọ́ máa ràn lọ́wọ́ dá wa dára wa o. àwọn ìta fẹ́. ìtọ́sọ́nà òjìwá tí a ẹ mú àṣẹ tìgbọ̀ wa ká tó bọ́ sínú àrùkù láwọn torí àwọn ohun ń ṣe ara tàfsírù ni ara ìmọ̀nà ọlọ́run ni gbogbo ẹ̀ ó lè yẹ pé lọ́rẹ́ lèyìn ó ti ráǹfààní ọlọ́run ní jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run ó wúlò fẹ́dà ẹ wá bí tí wa lẹ́kọ̀ọ́. ká tó bọ́ sínú alukoran. ohun tí òjíṣẹ́ náà ló lò fẹ́ dá wa lẹ́kọ̀ọ́ ìjọba ọkọ àwọn àṣà wa aṣáájú àfọn àti gbogbo àwọn bàbá ṣẹ́ẹ̀sì lọ náà bá ní fẹ́ wọn. àwọn apanupọ̀ á ṣe àṣàlá àti pé sọ ló wà lẹ́yìn ìwà àtàkùn.

ohun tí àlóyìn fẹ́ sọ fún wa lónìí lórí olúwa gbé dìde láti sọ sí gbogbo ọ̀rọ̀ pátá ọfẹ dá wa lẹ́kọ̀ọ́ nípa oorun bá a ṣe sùn bá a ṣe sùn. àlàyò àlàyò. àìnáwó ni àná sábìjì lẹ́yìn pàdánù ìdáhùn àtàlàyé. òjíṣẹ́ ńlá mọ̀ọ́mọ̀ sọ́lá kọ̀fẹ́ ká dán ọlọ́run wò wọ́n dán ọlọ́run gbàgbé ló kù pọ̀ ó lè gbé káwọn èèyàn fi méjèèjì wọn fi sínú oúnjẹ kí ló ṣe ń kí wá ṣùgbọ́n tí wọ́n bá fi síbẹ̀ tí wọ́n ọ̀mà ọ̀dà akọ ọlọ́run tó bísímọ̀ nílá ìrà àmọ́ ìrà ọlọ́run sì lọ mẹ́. lọ́dọ̀ ọlọ́run wọn ọlọ́run níjà àdọ́là máa bá ọwọ́ ń wa lẹ́kọ̀ọ́ nípa bó ṣe ṣe rí àpèjúwe kú náà ni. wa ni tẹ́ ẹ bá fẹ́ sùn èèyàn ẹ sùn lórí ibi tó ga lórí àjà láti pé àwọn bàbá wọn ní káwọn ọmọ ọmọ ìjókòó lórí ní báyìí náà ní jẹ sátìrì ní àárẹ̀mí láti bí i tó pé kò sí àgàgà ń bẹ̀. Àtá kọ́ àti bẹ̀rẹ̀ bọ́lẹ̀ lórí ohun ọ̀nà ẹnìkan o. tọ́ba ya ọmọ ìyá rẹ tó ń tòògùn bí ọ̀gá yáa jù àmọ́ méke ọmọ ọlẹ́ni káwọ́ kọ́mọ́ àtìbẹ̀ rí bọ́ọ̀lẹ̀ tó ti bẹ̀ rí pa lára ẹ̀wọ̀n táwọn ẹni kọ wa. Nso. Ṣé ìjọba bàbá ti ń bẹ lára rẹ̀? Máa ń sùn. wọ́n rẹ́ pé o lè wẹ̀ lásìkò yẹn lọ sálùwàlà. bákan náà tó bá fẹ́ jẹun tí jáná bàbá ń bẹ lára rẹ̀ má sì jáná jẹun ń jẹ kan àti ìyàwó ó sì lè wẹ̀ lásìkò yà lọ kó tó jẹun lọ bẹ́ẹ̀ عن النوم في الفراش إذا قام عنه فقعد إليه حتى يأخذه في النار ثلاثة. صلى الله عليه وسلم. ká pé àdìde wa fún bí ìṣẹ́jú díẹ̀ díẹ̀ a tó wá fẹ́ padà sórí ibùsùn yẹn. ànábì ní ká mọ̀ padà bẹ̀ báwọn ó ní ká ya gbọ́ ibùsùn yẹn nù wọ́n á ń ká síìtì lọ́wọ́ àti gbọ̀n. lọ́wọ́ kú gbẹ̀rẹ́ aṣọ ìtaánù ó lè fi àwọn ọmọ ẹbí lè wà mẹ́ táwọn ọmọ ṣeré pa lọ́dọ̀ wá ṣe bísímì láì fún ti gbọ̀n wọ́n pò ń bẹ̀ ni. ẹ̀kọ́ ìtaánù àmì ìdáhùn ìgbè bá tún lè Ibi tí a bá sì rí pé ìpalára wà ń bẹ̀, tí ó yẹ ká sùn ń bẹ̀, ní ojú àgbàrá, ibi tí nǹkan kan lè tó ó lè lè bọ́, ó lè lè wá báyàn, ànábì ni ẹ má dán ọlọ́run wo. Ó ní bẹ́ẹ̀ bá ti sùn tán, ẹ mọ̀ nǹkan kan máa wọ, ọlọ́run ní máa sọ ọ̀yàn lójú oorun. Wọ̀nyí á ayé àbí ìgbà wọ́n ti lè bákan náà òjíṣẹ́ ńlá mọ̀ọ́mà ní ìjàgbọ́là náà a ó ní ẹnìkan ṣoṣo kọ́mọ̀dà sùn nínú gbìngì ilé kan bẹ́ẹ̀ pé gbìngì ilé kan yàrá mẹ́fà tàbí jù bẹ́ẹ̀ lọ ó wà ńbẹ̀ ó yàtọ̀ sí kó bá di kó sùn nínú yàrá rẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan ṣùgbọ́n ilé ẹ ẹlẹ́yìn ni wọ́n dà sùn ọlọ́run máa ọmọ tó lè ṣẹlẹ̀ lẹ́yìn bá ń ṣe bẹ́ẹ̀ gbogbo ìgbà ó lè dìgbà ní ìgbà tí gbà jáde máa dá sùn nìkan ó àìdásùn níwọ̀n nìkan di inú ilé ìyá wádìí kan àgbàdo bẹ́ẹ̀ ó kó tó pọ̀ àwọn ìtọ́sọ́nà ìjíṣẹ́ ńlá na náà. bákan náà àwọn iná ní iná àbẹ́là ní iná ààrò ní iná fìtílà ànábì ní ẹ má tẹ́ ẹ bá fẹ́ sùn láàbá tó ìkú náà náírà ní nàfàmà àmọ́ náà. ọmọ ọlẹ́ ọmọ sì máa lẹ̀ yàtọ̀ sínú ẹ̀lẹ́mṣúkì ẹ̀gbẹ́lẹ́ ẹ̀lẹ́mṣúkì àbọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ṣùgbọ́n iná tí ń jò gan bí àbẹ́là bí tìtìlà bí iná àrò bí sítóòfù ẹ̀ apá o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bí gáàsì ẹ pa o ẹ mọ́jọ náà wo ẹ̀ tó sùn. والثاني أن يكون الرجل وبيده ثمر مثل الذنوب والجبر bákan náà ká máa gbìyànjú ká máa wẹ ká máa ṣe ọwọ́ wa nùtà bá jẹun tán ká má jẹ́ kí àjẹkù oúnjẹ máa wà lọ́wọ́ wa nígbà bá jẹun tán lálẹ́ káyà fọ ọwọ́ wa nù. ó ṣe pàtàkì gan-an kódà ó fún ẹ̀ lágbára ju ka ṣe ọwọ́ púpọ̀ ju a jẹun lọ nítorí pé gbogbo àwọn àjẹ fún jẹun àṣetánù tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo nǹkan ní máa fẹ́ bá àyàn ṣe lọ́wọ́ fẹ́ jẹun ní ìsìn táwọn àti dákọ̀ náà ẹ̀jọ̀ bẹ̀rẹ̀ ni ẹ̀jọ̀ parí ẹ̀ ló ọmọ ṣe bùkátà pẹ̀lú ìyàwó rẹ àti náà bẹ̀rẹ̀ ni parí sẹ́nìkan nu yín bá fẹ́ ṣe bùkátà pẹ̀lú ìyàwó ẹ̀ ọyà àdàkọ ọlọ́run wọ́n pé náà náà wájà níbi tọ́ náà rà dàkọ ìyàwó náà dàkọ síra yín náà pé bá ṣe yóò wọ́n lè fún ọba ní lọ́ọ́ ṣe kódà ọba ti ṣe fún wa gbogbo àwọn tí ọlọ́run pàtàkì nínú àwọn èèyàn tẹ́ ẹ bá lọ kíyèsí ọ̀nà tí wọ́n gbà wáyé èyí ó rí i pé àwọn tí wọ́n súnmọ́ náà wọ́n yàtọ̀ sí àwọn tí wọ́n fi ara mọ́lẹ̀ ní abẹ́ bíríìjì gbogbo àwọn ọmọ tí ń dáná jẹ́ ṣe ṣiṣẹ́ burúkú àti wọn èèwọ̀ ni bí lọ́nà tó dáná wọn. ewe onye ti àwùjọ ojú patọ onye Islam ní ẹ wá fẹ́ ẹ yà sọwọ́ nínú ẹ tó ń sùn torí pé tọ́wọ́ bá sọwọ́ nù tó ń fi ọ lọ àtìkáàní léde wọ́n ọ ọ Islam dị akwụkwọ. sọ̀rọ̀ àtúnkọ̀ kéèyàn máa gbanú délẹ̀sùn tí ọ̀bá nítorí ó gbanú délẹ̀sùn àtúntà nìyẹn náà sùn báwò. وأولي عند رجلين على الأخرى bákan náà tó o bá sun àwọn ọlọ́run Sri Lanka ni àwọn ló ń sùn wọ́n fẹ̀yìn lélẹ̀ báyìí ọ̀yọ́dá kàkàrú nà fi áìlìkù sàmà wọ́n á wọ́n wọn yẹn wọ́n mọ̀ ronú gbogbo àwọn sọ́nà ń dá wọ́n ń bẹ́ẹ̀ wọ́n ń gbé ẹsẹ̀ ara wọn nígbà tó fi ìpàkọ́ ara wọn rẹ̀ lẹ̀

ẹ má jẹ́ kí ipasẹ̀ àlá lílá kó mú ipò lọ́nà ọlọ́run ẹ má jẹ́ kí ipasẹ̀ àlá lílá kó sọ ń jẹlẹ́ bọ́ èṣù ní tí ẹ̀ bá ti lára tó tọ́pa láyà àṣìṣánù ẹ̀kọ́ táwọn ẹbí kọ́ àní wípé tọ́ ọ bá ti jí tọ́lọ́run ti bẹ́ẹ̀ mi padà sí ọlá aláburúkú tọ́ ọlọ́run ọkọ̀ ojúṣe ẹ̀mí òsì kò tú dànù pé àwùjọ lè láàyè nínú ṣètàn rajim tó àwùjọ lè láàyè nínú ṣètàn rajim tó àwùjọ lè láàyè nínú ṣètàn rajim tó pọ̀ sí lẹ́ẹ̀mẹ́ta ó ti ṣáàjì ọlọ́run ó lọ́wọ́ sátánù ìgbésẹ̀ tó kù ni pé ọwọ́ àyè ẹ̀jẹ̀ ó yí ẹ̀jẹ̀ rẹ̀ padà tó wáyé pé ẹ̀gbẹ́ òsì ló fi sùn ó yí sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún tó wáyé pé ẹ̀gbẹ́ ọ̀tún ló fi sùn tó fi lálàá ó yí sẹ́gbẹ̀ẹ́ òsì ó di méjì ẹ̀kẹta wá ni pé alá tún bẹ̀rẹ̀ àdá ó sọ fẹ́ nìkan kan mọ́ tó ti gbọ́ ó sọ fún ìyàwó ẹ̀ ó sọ fọ́mọ ẹ̀ ó sọ fọ́rẹ́ rẹ̀ ó tún sọ́fẹ́ni tó ga ju gbogbo nǹkan lọ òun lọ náà bí àbá láàlà tó burú tó bá tún sọ fún yàn ohun tí wọ́n ti jọ ní ìgbà tí èso tí wọ́n ti ka nǹkan tó ń mì ó tún wá mú hámà ó tún wá ń gbà pé àní aburú yìí kọ́sáwáyé ni kọ́mọ̀lù kọ́mọ̀sá lọ. ẹ̀kọ́ yẹn ẹ̀kọ́ náà ẹ̀kọ́ ádámù náà nìyí o. ipa ẹgbẹ́nsọ́ yìí jáhìlì ni mọ̀ọ́lùhì ni ọmọ tó wá jẹ mọ́ ìsìláàmù

ọ̀dà kéèyàn wá ògùn olóró wọ́n béèrè ìrọ̀dọ̀ ọ̀tà nínú ìrànlọ́wọ́ rẹ̀ láwùjọ kí ló wọ́n lò sí. ilé wà wà tó pọ̀ àìṣe bẹ́ẹ̀ o ẹni tó fẹ́ràn rẹ̀ ló sọ àti olùkọ́ fẹ́ràn gbogbo eléyìí jẹ́ wa. lọ́nà islam ọlọ́jọ́ máa rọ nǹkan àwọn àtọ́sí ní koran bẹ̀rẹ̀ ká máa wo koran wà o. ṣe aláǹfààní olúwa ní kọ̀tọ̀ ṣe agbára kan kí ọlọ́run ọ̀bọ tọ́lọ́rẹ̀ síra tó fi ràn tó kọ́ fi jíṣẹ́ fáyé tàbí kọ́lọ́run ìmọ̀ òye lọ́lọ́run wá sọ fún pé kó fi àwọn èèyàn Nígbà ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún tán, lẹ́yìn náà lọ́wọ́ ń kéde fáwọn èèyàn. Ẹ náà bọ̀ wá o, òun yẹn tẹ̀lé báyìí. Òun ti mọ nǹkan tó pamọ́. owó dolówó ń bẹ lọ́dọ̀ ìtẹ́sí ìwòsàn ọ̀bẹ lọ́dọ̀ ọ̀hún nínú ìláì lẹ́yìn ọlọ́run ọlọ́run náà yìí sí bẹ́ẹ̀ kọ́yá lòun fún yẹn ní ẹ̀bùn kó wá máa kéde wípé ẹ máa bọ̀ wá ẹrú òun ni ẹ wá jẹ́. ọlọ́run ní ṣùgbọ́n. ẹni tó ń bá ṣe bẹ́ẹ̀ fún yóò máa pe ayé wá sí ọ̀dọ̀ ọlọ́run ni yóò máa sọ fáwọn èèyàn pé ẹ wá jẹ́ ẹrúsàn ọlọ́run ẹ wá wá orin sọ́dọ̀ ọlọ́run òní tí ẹ wá wá orin sọ́dọ̀ òun. ìfọwọ́kún tó bọ̀ ló bẹ̀rẹ̀ wà pẹ̀lú àwọn nǹkan tààlàmúnà bìmọ́kúntó tààlàmúnà ìtìsáàbà tó bá ṣe pé ní kò alìmọ́nà ayẹ́kẹ́ àláwájú haínì nígbà bá ń tó ohun tó jẹ́ pé ẹ ti kọ́ nínú tíra tá a fi kọ́ tá fi àti ń tẹ́ kọ́ yín. ìyẹn pé ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fẹ́ nìkan ọ̀wà ní máa pèpè sọ́dọ̀ ààrẹ ẹ máa dọ̀ wá ẹ máa gbé bùkátà yín bọ̀ ẹ máa gbé ṣòro yín bọ̀. Ọlọ́run ni ẹni abáṣe bẹ́ẹ̀ fún irúfẹ́ ẹni kò ní jẹ́ ẹni tí ó máa parí láṣọ pé ẹ mú àwọn màlẹ́kà àti àwọn ànábì ọlọ ẹ wọn ní ọlọ́run. Ayọ̀ amọ̀lọ́gbọ́ gbọ̀lọ́gbọ́ fún ọ̀gá àdàrà ìdí àrọ́gbọ́ gbọ̀lọ́gbọ́. Ẹni tá a wá rán tí yóò tún wá fi àìgbàgbọ́ kọ́ yín lẹ́yìn ìgbà tí ọlọ́run ní rárá àìsí bẹ́ẹ̀ àṣetánì ní máa ń ṣe ní í ṣe wọn náà. èyí àpàdà ọlọ́run ní sáàpà ní ọlọ́run ní nígbà tá a bá àwọn ànábì ọlọ́run tá a bá wọn ṣe àdéhùn. làbẹ́ àtẹ́kùn fún mi jù bá wà nígbà. nígbà tí ní àti ìmọ̀ ọgbọ́n tá a fi sáyé lọ́rẹ. ló ń tẹ̀lé àkúmọ̀ tó mọ̀ṣáàgbé kan ìlẹ́ máa fún. lẹ́yìn náà òjíṣẹ́ kan tún dé wá bá yín ní ẹni tí ń jẹ́ ní òdodo gbé ohun tí ń bẹ pẹ̀lú yín. Làbúrò mi ló ń lẹ̀bùrú ọ̀dà kan, mi ló ń lẹ̀bùrú ọ̀dà kan ṣòro ń lẹ̀. ẹ sì ń ṣàdéhùn pé òjíṣẹ́ yìí ó ẹ gbàgbọ́ kódà ẹ ràn lọ́wọ́ lórí iṣẹ́ ọlọ́run. ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́jẹ́ o ẹ jẹ́jẹ́ báwọn. ẹ sì ẹ sì gbó lérí ìjẹ́jẹ́ tẹ́ ẹ jẹ́ fún bá ní àwọn náà sọ pé àwọn jẹ́jẹ́ bẹ́ẹ̀ o. lọ ní lọ́wọ́ wá rí bẹ́ẹ̀ kẹ́ ẹ lọ jẹ́rìí wípé. wàhálà máa kọ̀ nígbà ṣáà yìí. owó náà náà ń bẹ pẹ̀lú lẹ́ni tó jẹ́rìí tí ń bẹ́ẹ̀ ṣe. Ẹni ọba wa pẹ̀yìndà lẹ́yìn ìgbà tó ti jẹ́ ìyẹ̀fọ́ lọ́run. Ọlọ́run ní ti ojú owó àwọn nípò kí. Ọlọ́run ní kílẹ̀ fún wá kiri lẹ́yìn ẹ̀sìn òun ọlọ́run lẹ́yìn ìlànà ìjọsìn fóun kílẹ̀ fún dábàá lọ́wọ́ ń gbé sàrá àti wáyà ń gbé sọ́wọ́. ṣe pé gbogbo ẹni tí ń bẹ nínú sọ́nà àti orí ilẹ̀ wọ́n gbà fàtọ́wọ̀n ọlọ́run ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tàbí túláàsì wọ́n náà mẹ́gbàfà tàbí túláàsì ni wọ́n fi gbàfà. Ọlọ́run ni gbogbo wọn pátá ọ̀dọ̀ ọlọ́run ni gbogbo ẹ̀dọ́ padà sí o. Àwọn àbọ̀ sínú tàbí sí ìbáyé ọlọ́run ó fi yé wa o. تعالوا إلى ما تعلمون فإنني أرى دار لا يؤذيني تعالوا إلى ما تعلمون فإنني أرى دار لا يؤذيني nìkan lọ́lá ni o. bàbá wa fún wa àṣùparí ẹ̀ ó ní tọ́jú àwọn lójú ni pé gbogbo tí máa ń sá lọ tàbí máa ń yọ̀ máa yàn lọ́wọ́ ọlọ́nìkan ò ikú àrùn ẹ o wa dáadáa o àlejò bọ̀ ní ẹni wọ́n lè jù bá fẹ́ bọ olùgbà sí ní ipa ní ilé ìsinmi lásìkò yẹn àgbàrá yìí ó gbòdì ìṣòwò. àní òun ò lè fi nígbà yẹn òní bá òní bá òun lé o kì í sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹni. ẹ jẹ́ túbọ̀ múra ọlọ́run fi àsìkò tá a lò ó fi pamọ́ fún wa ká lè bá a múra ká lè kánjú tún bá òun náà lọ́pàá o nítorí náà nígbà asinà tí òṣìlú yẹ fúkú fàyíṣi lámìyà fún ángáyà tí nínú òsì mọ́jífà o fàálà ń bèèrè ìṣèlámù yàtọ̀ nítorí mọ́ra àlékún sàlámù láì yàtọ̀ àti mẹ́rin ìmọ̀ ìkún sọ bàbá yà ó ìkún sọ̀rọ̀ nígbà. àbọ̀ mi wá sí i. ó isi wàyí sí lámúyà fún áńgáyà sí ìlú ó ní kò ń jẹ́ pé kò sí òfin fi ti lọ kò sí. ó nígbà àṣírí ìbọn tí ti lọ yẹ ó lóun gbọ́ wà níyànjú pé sàálà ń bì ká máa kọ́kọ́ máa wọlé àlejò ká mú ọwọ̀ ká gbẹ́lẹ̀ ká tẹ́ní ká omi tí ó mú àdéhùn èso wọ́ ká gbèkọ̀ iṣẹ́ eré láti wò iṣẹ́ eré láti wò ọjọ́ ń lọ ó bọ́lá ń wí ra náà lọ fi sọ rẹ̀ ń bọ̀ ọlọ́run sí mo lọ́ọ́ lọ. orílẹ̀-èdè ayé ni àwọn ọba dẹ́sẹ̀ ní orílẹ̀-èdè kan ó lè ta kọ́rọ́ ọba ọmọ mi àwọn ìjọba náà yìí ti gbé wọ́n fẹ́ ìwé ìrìnnà ẹ̀ wọ́n máa sá lọ lórí tó bá ti lè ṣàkóso èdè tó bá wò ní kò sí ni ó ká ṣe ìfẹ́ ọlọ́run ọlọ́run ó fún àǹfẹ́ rẹ̀ so tàbísírì wa ní àwa fẹ́ bọ́ sí báyìí. àṣé máa ká nàyẹn wọ́n ní yàgbàjì ni ìbáṣà ni kọ̀tọ́ fún abara kan. ayé ó ti àwòlá olùkìtà wà ní fúkínà. ó jẹ́ pé ọlọ́run ọba ó gbé tìràyé lọ́wọ́ tí ó fi jíṣẹ́ ọlọ́run tó fún un ní òye ẹ̀rí náà àwọn dókítà ní ní yẹn ó ní ní òye òye máa ń fi gbàgbọ́ ní òfin ọlọ́run ó ní ti pè ní ó ní. ọlọ́run ni a sọ kùránù kalẹ̀ fún ìtúbà yìí náà o lè fi ṣàlàyé fáwọn èèyàn wọ́n bá ń sọ pé kùránù sàǹdí ní pé ọ̀ ní ìlú ọmọ tó ń ṣe. tó ọ àwọn àbúrò bá fún mi wọ́n ti gbàgbọ́ yé òfin ọlọ́run tí wọ́n wá sọ pé ò lo àdéhùn ọlọ́run ni ẹ̀yọ sàkà bóun ló ṣe mọ ọ̀yọ sàkà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún bóun ló ṣe mọ bó ṣe kú orí náà ìsìmọ̀ ọlọ́run náà àlejò lọ́lọ́run gbé fún un. ọlọ́run náà ròyìn pé ó ń kọ́ àwọn èèyàn ní àti ìsímà ọ̀yọ́ àní mò ń mọ́ni kì sáábà wálé ìgbìmọ̀ ọlọ́run tó ní pé wọ́n jẹ́ síwájú ẹni tó wà ní ọ̀nà àná ó kìlọ̀ láti lọ́yẹ̀ o kì í sọgbọ́n orí ara rẹ ní o ṣẹ̀rí jẹ́ bẹ́ẹ̀. àti ìgbé àmúdé ọlọ́run súnmọ́ ìyàkú làálì náà sùn lẹ́yìn bá wa ṣe bẹ́ẹ̀ fún tán irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò wá tọ́ sí kọ́ máa sọ fún àwọn èèyàn pé kúnná ìbáadá ń ní ohun yẹn wá máa ṣe ó ẹrú ni ká jẹ́ ó ní dúnìlà ìrẹ́yìn ọlọ́run wàlákì ìyàkú yìí. ọlọ́run ní ṣùgbọ́n nǹkan tí yóò sọ ní pé fún nírọ̀dà náà ẹjẹ́ ni tí ó tẹ̀lé tọ́lọ́run fúlà mẹ́hà àmì nìyí ni ẹjẹ́ o àáfàá àáfàá tí ń kọ́ni lẹ́kọ̀ọ́ tóun náà sì ń lo ohun tí ń kọ́ òun ni afọ̀rọ̀ yẹn sì sọ́dọ̀ ọlọ́run bísí ẹ́ẹ́dẹ́sìlá nífi wà lónìí tàfùmí mọ́ nígbà pé rọ̀báàní yìí nà yẹn a ṣe àlékún álífù ńbẹ̀ náà pé rọ́bà rọ́bù ṣùgbọ́n wá ní rọ̀bá wọ́n tún wá fa álífù ẹ̀ wọ́n tún wá lóòrùn ẹ̀ náà wọ́n tún wá wọ́n tún wọ wọ́n tún fàágùn ṣàfùrí mọ́ kó lè bá kó lè bá jẹ́ ohun tí ó tóbi dáadáa kúnú rọ̀bà ni yìí náà yẹn ni pé ẹ jẹ́ ẹrú sí ọlọ́run ìmọ̀ akóńtónú ta làmúnà nípa nǹkan tẹ́ ẹ mà ìta àfíìsì náà tara kẹ́ni jẹ́ẹ́jẹ́ pàtàkì dídì tá a sì kẹ́ ní ẹ̀bá àwọn olùkọ́ wa wọ́n ń dá wa kẹ́ láti jẹ́ẹ́jẹ́ bàbá tó onítànpá àfìyẹ́yẹ́ náà sì ni ọmọ mi wọ́n máa máa lè kẹ́ àwọn bàbá wọ́n máa sì lè ké ńkànpá gbogbo wọn ni wọ́n ti lọ àwọn kànpá. Ìṣọ́mọ́jọ́sọ́ fílí Jésù yá alága ọláàyè kàtà. Sọ̀fíìfù ni dá kọ́kẹ́ ní fúfúyẹ́ ìnáwó tó ń gún bá làmọ́nà tọ́bọ́ wá ní bá wá ké níkànpá ìtàṣùdíìbì àwọ̀ àṣàdà rẹ̀ ìnáwó tó ń tó ń tọ́ ayé mọ́ọ̀nà nípa nǹkan tẹ́ ń kọ́. olùwà tún tẹ̀síwájú ìnáwó tó ń tó ń tọ́ làmọ́nà kìtàbà tàbí ìnáwó tó ń tó ń tọ́ ayé mọ́ọ̀nà kìtàbà. ويحبون ربهم يؤمنون بما ní ká máa pe àwọn èèyàn sí ọlọ́run na ẹ̀ka tọ́lọ́run bá sì mọ̀ mọ́ ohun tó jẹ́ ó fi mọ́ ni pé kó lè máa pe àwọn èèyàn sí ìlànà ọlọ́run wọ́n pe àwọn èèyàn sọ́dọ̀ ara rẹ púpọ̀ wọ́n wá máa sìn ọ́ wọ́n máa rẹ wọn wá bọ́ tó wá máa ẹ̀bọ̀ ọkọ̀ fi sàwádìí sáálíkà ọlọ́run ní afọ́ńtàfùsùnù ní nípa ṣíṣe bẹ́ẹ̀ fàínà fàínà fáàyè dákàwú àǹfààní tí ń bẹ níbi ìmọ̀ta fi mọ̀ ọ́ tàbí ànábi ọlọ́run bọ́lá ń ṣe tàbí òye bọ́lá ń fi tó fi fọ́ ọ àǹfààní ẹ̀ náà ni pé áńtámọ̀ ní kó o lè lò ó kó lè lò ní o. wọ́n jẹ́ àfa tẹnu mi ni ẹgbọ́ o wọ́n ṣe mi o. náà ọlọ́run tó tẹ̀síwájú olúwa ní wàlẹ́ ayé múrùnkún àfọ́ńdásírù onídìrọ́ fún ìní àdọ́nà ọ̀rọ̀ yẹn ìsì náà fá ọ̀rọ̀ tuntun. ayé aláhùn yẹn ni pé bẹ́ẹ̀ lọ́lọ́run ọ̀pá yín láṣẹ ẹ ṣe bẹ́ẹ̀ fànẹ́síbà tọ́lọ́ wá fún un ní nọ́síbù apẹ́wà láyá mú ìkúmù láà ajá ipẹ́ atifáhùn àláyà kúlù ayé jẹ́ àkàkùn nípa nǹkan tí abara yẹn ń sọ. à ń bàbá nínú ìdáta. fọ̀nẹ́bìyìnà àríbábá ẹ má mọ àwọn mẹ̀lẹ́kọ̀ ọlọ́run àtàwọn ànábì ọlọ́run ẹ má sọ wọ́n dọ ọlọ́run àmọ́ńtà àṣàtì sọ́ọ̀bì átùmọ̀lá ìkátà gẹ́gẹ́ bí àwọn àwọn kan tá à ń gbé ní àwọn ní ń yẹn ní àwọn kan jẹ́ sọ́ọ̀dì àtù àwọn sọ́ọ̀dì àtù yẹn ohun táwọn gbà lọ́lọ́ ní mọ̀lẹ́kà ní mọ̀lẹ́kà lọ́lọ́run àwọn. pàlì yahudu àwọn yahudi tí wọn ùsọ́ẹ́rà ànábì ùsọ́ẹ́rù ní ẹmú lọ́lọ́ wọ́n ní kí ìbá ṣe bẹ́ẹ̀ tí ìbá yẹ pọ́jọ́ ọmọ ọlọ́run ta lọ́lọ́run pa lọ́gọ́rùn-ún kan ọdún tó tún wá jí wọn lọ́mọ ni ó àwọn sọ́ọ̀dù adùn wọn mọ̀lẹ́kà làwọn mú ní ọmọ ọlọ́run nínú wọn lọ́mọ ọlọ́run làwọn mú ní ọmọ ọlọ́run àwọn kan ti pè ọlọ́run adúpẹ́ tọ́tọ́ aṣọ ẹgbẹ́ àwa ni pé rọ́bà náà láàbò sí kòkòrò ilé àgbẹ̀ gbogbo orin tọ́lọ́run ṣe é fẹ́dà kò sí ètò tọkọjá ìsìláàmù mbẹ kò sí o nípa bẹ́ẹ̀ ọlọ́run ń ṣàlàyé wọn lọ wípé à ń tàgbá iṣu nínú ọ̀la ìkátà wà nínú nàárí bá bá kí àwọn èèyàn kí wọ́n má mú àwọn màlẹ́kà tàbí àwọn ànábì ọlọ́run wọ́n mọ̀ sọ wọ́n ọmọ ọlọ́run gẹ́gẹ́ àwọn sọ́ọ̀bì àtà ni a ti fi pe àwọn ní ọmọ ọlọ́run wọn àwọn tó ọmọ ọlọ́run tí máa ń sá náà hùwà. Wọ̀lá ya ọmọ òkú máa ń bẹ káàkiri ìrìnlẹ̀ lára ìgbà bàbá ìgbà ìgbà ìgbà àìdá bá ayàwó òkun gbélé kúkúrú láàdà ìrírí àrùn tó ń bọ̀ Tẹ̀síwájú bẹ̀. Wẹ̀yìn ni àpàdà wà òmí bá padà bí yí bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àtẹ̀yẹ́ tuntun mi kì bá bẹ̀rẹ̀. ọlọ́run olùwà ní iṣẹ́ ń dún mùsùlùmí náà ẹni tá a bá yàn ní ànábì ọlọ́run tàbá fún ní kínà kò tọ́ sí pe àwọn èèyàn pé òun ni ẹ wá máa jọ́sìn fún nígbà pé ẹ̀yin ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ láyé ń dàgí ọgbẹ́ ndị bẹ́ẹ̀ bá bíi ti ń jíṣẹ́ wípé òní so òun so òun ni so ẹgbọ́n ràn yín isi o iṣẹ́ ọlọ́run ó gbé fẹ́gbẹ́ àádàrúnú làmọ́ ápẹ́ẹ̀tì kúmú nípa pé òun fún yín abọ́ńdọ́sírù ó ní lùfátì láàmì ọlá lùfátì aláàmù yẹn lèyí bó ti dáàyè torí pé ọ̀rọ̀ tá a ṣe bẹ̀rẹ̀ ni. wàyí ni àbọ̀dà ìwọ́rùn ní sábà ń lọ ìyírí rẹ̀ lọ́wọ́ àtàkùn náà bàtà òkè àìdúnlẹ̀ fún káfí kan pamọ́ ọ̀rọ̀ ìmọ̀-ánà nìkan sánì wọ́n túmọ̀ sí ìbúra àlàsí sí ásàlì mẹ̀sáàkì nípa bọ́lá ń ṣe bá wọn ṣàdé. bàtà sírì á wá kẹ́sìrẹ̀ tá a pé ń ta yóò wà máa jẹ́ mútà níta tó lè áásì á lọ gbé kọ́ lè áásì á lọ gbé kọ́ lọ́rùn. lórí rẹ̀. Bàbá ń mú lórí rẹ̀. cewa so ó ti bá ní ṣe àwíyé dáadáa báyìí wọ́n ní wà máa bá wà mẹ́ ti máa yẹn àfọ́nbáṣírò ní mọ̀ọ́sùlà wọ́n là á fi da ọ̀rọ̀ pọ̀ ní aláwájú ẹ́ẹ́nì ọlọ́nà méjìlá báwọn làṣù. nílà sí yá kan ìyáàwó pé pé wọn ọlọ́run gan ló ń ta ẹ́ lọ́rẹ̀. àbí ìkìlá lọ́dọ̀ àwọn àbó oníkùnrin ọ̀hún mi wọ́n là lè pè ní àtàínákún àwọn ọlọ́run làtà ẹ́ lọ́rẹ̀ ní ìsìta bí wàyí kìmọ̀sẹ̀ ní tíra àti ìmọ̀òye. súnmọ́ jẹ́ àkùnrọ̀sùn náà lẹ́yìn náà ni òjíṣẹ́ kan tó wá dé. mùsọ́dìkù lima ma'akum tí ń jẹ́rìí òdodo gbé ohun tí ń bẹ pẹ̀lú yín nínú àlìkìtáàbì wà ní símà gbé àti àtọ àti òye tá a fún yín ní sọ sẹ̀rí ọlọ́run. sùúrù ni ó ní òjíṣẹ́ náà ó ní wàá Muhammad ní náà ni òjíṣẹ́ náà lẹ́nu Muhammad. pàápàá ẹ gbàgbọ́ o ẹ ti ẹ̀ ti ṣàdéhùn fẹ́ gbàgbọ́ wọ́n là tá pàá ẹ ti ṣàdéhùn fẹ́ ràn lọ́wọ́ nínú àwọn ọ̀rọ̀ yìí wá jẹ́ ìjà wá bùrùkọ̀sánì ó jẹ́ ìdáhùn ìrabúbú ẹni adúrákìtì pé sánàbí náà bá láyé o ẹ gbàgbọ́ o

wàásù tó lo kọ̀bílí fún àlẹ́ aṣọ àníkà ìṣìrí ọlọ́run ṣe bẹ́ẹ̀ gbà pé nítorí ọlọ́run bá ń sọ ìgbà bẹ́ẹ̀. kọ́ọ́lù wọ́n sì sọ pé ásíráàlì máa àwọn tí ń lọ bẹ́ẹ̀ o kọ́ọ́là ọlọ́run ọba àlékẹ́ ọlọ́wà sọ pé fásitì àdúrà wà na máa kùn. ìgbà bẹ́ẹ̀ ti gbà bẹ́ẹ̀ yẹn ẹ lọ jẹ́rìí pé ìwọ ọlọ́run náà ń bẹ pẹ̀lú yín lẹ́ni tí ó jẹ́rìí ní ìwà lóhùn ń gbà pàpọ̀ lọ́hùn tó bá gbọ́ tóhùn gbọ́ ọlọ́run lówó ṣe o kò ṣe é takú ọlọ́run ò ṣe é takú mọ́ lọ́wọ́ wípé èèyàn lálẹ́ alẹ́ dọ́gbọ́n ìṣẹ́ra wa lórí mo ní ẹgbẹ́ ọlọ́run wà ó lè fi owó òwú bẹ́ẹ̀ o ọlọ́run ni ẹ̀rí tẹ́ ẹ fi jẹun wàá nà máa fún nínà ṣáà ìlú wọn ọlọ́run náà ń bẹ pẹ̀lú ẹ̀rí yín o àfi tẹ́ ẹ ṣe é òun náà lẹ́ẹ̀tọ́ rí ọ̀nà wọn náà. ọlọ́wọ́ ní bàmá bàmá ń tà wá là ẹni ọba pẹ̀yìndà àwọn bá làjù báyọ̀ sáníkà ìsàk ó pò lẹ́yìn tó ti ṣe àdéhùn pọ̀ lọ́wọ́ olùwà nípa òun láàyè pàrọ̀ òun àwùlá àyíká lọ́wọ́ ní ọ̀kẹ́ àmọ́ iye wọn àwọn ni kò kí. apàgẹ́rẹ́ adé ní ìlà ìyàgbùgbù náà olúwa ní ṣé ẹ̀sìn ní ìrẹ́ tó ń wà ní lẹ́yìn ẹ̀sìn tọ́lọ́ ìyáàyè àlékè pẹ̀lú yá ẹ̀ mùtàwá lónà ṣé ẹ̀sìn ní lẹ́yìn ọlọ́run rẹ̀ tún gbójúlé mi wọ̀tá àtàkùn kẹ́kẹ́ pẹ̀lú táà ọlọ́run wá ń ṣàlàyé pé wọ́lá ẹ̀wù àṣùlámà owó ọlọ́run ni wọ́n ju ọwọ́ ju sẹ̀lẹ̀ fún nǹkan ọ̀dà <coughs> fi sàmà wọ́ọ̀tì ìwàlẹ̀ àwọn tí ń bẹ nínú àtìlẹ̀ ẹ̀rí pé torí yàtọ̀ ọ wà láàrin mọ́ àti mọ́ tó ẹ wá pé mọ́ a jẹ́ pé gbogbo ohun tí ọ̀lẹ́mì ní jẹ́ bá mo bá wá pé mọ́ a jẹ́ pé abẹ̀mí ní nǹkan tí lárúbáwá tí àwọn lárúbáwá tí wọ́n fẹ́ tàbùkù ẹnìkan wọ́n lè pe mọ́ àǹtà mọ́ àǹtà kí ló jẹ́ àwọn ò ní pẹ́ mọ́ ní tí wọ́n bá ní mọ́ni áńtà wọ́n béèrè pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ wípé bóòlù ló fi jẹ́ ìdáná ìwọ̀n ní wá pé mọ́ áńtà kí lọ jẹ́ ọ̀jẹ́ nǹkan kan ẹranko ní ọ́ ṣùgbọ́n ọlọ́run ọba ó ń sọ̀rọ̀ rẹ̀ ó ń yé wa ọlọ́run ní wá làhú tòun ọlọ́run ní í ṣe áṣílámà ńkọ́dà wọ́n ju ọwọ́ jù sẹ́lẹ̀ fóun máa ń fi sàmà wá ti wàdà árídì. gbogbo tí ń bẹ ní sọ́nà ni ọlọ́run tọ́ka sí ah, ni ó sì pọ̀ jù kódà ńgbà tí òjíṣẹ́ ńlá mọ́mọ́ sọ́lá tó lọ lèlátìlì sàráì ọwọ́ ń ròyìn ó ní òsí ààyè kan ní sọ́nà sọ́nà ṣe pẹ̀tẹ́ tó ní báyìí ìtumọ̀ ní ó ní òṣì ààyè kan tó ṣàfù ní sọ́mà àfi pé gbogbo ẹ̀ pátá náà ní wà lọ. Ah, wọ́n sì gbà fọ́lá. ètí ń ṣe ṣùgbọ́nà láì ibẹ̀ náà lọ wà. foríbalẹ̀ fọ́lá ń dúró ti foríbalẹ̀ ibẹ̀ náà lọ wà. gbogbo ẹni tí ń bẹ ní wọ́n jọ̀wọ́ jọsẹ̀ fóun sáwọ́ há ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìlà ìgbà ìtì ṣe ha àti túláàsì ọ̀rẹ́ ìta ní ẹnìkan ìgbà tó gbà fún ní ìbá sọ náà pàkàrí ha ní àwọn ọ̀gbọ́n ọ̀gbà ṣùgbọ́n ó nílẹ̀ lélẹ́wọ̀n wa kò sí kárí hání sọ́mọ́ àwọn ìjọwọ́ jọ̀sẹ̀ lẹ́nu bìsọ́ọ̀tì orí rẹ̀ láti lélẹ́wọ̀n bọ́ọ̀bá gbàjẹ́ jẹ́ tó mọ́ lọ́hùn nígbà wọn bá gbé dàsí ọ̀hún mọ̀ wọ́n mọ̀ ááyì lọ́tì máa ń rí já ìléyìn ó rí ń tọ́ farati wọ́n á gbé ń tọ́ farati bọ́yọ́ lè gbọ́ lẹ̀.

ilẹ̀ ń sọ́nà àtilẹ̀ bẹ́ẹ̀ ní wọ́ọ́rọ́ ni ó sì kọ̀ láì léèrè lórí ìjà àwọn ibi tá a dé mi ẹ tẹ̀síwájú. قل آمنا بالله وما àjọba ìjẹ́ àjọba ẹ wá jẹ́ àpanupọ̀ káfí ọpẹ́ dúdú fọ́lọ́ tó ṣe wá lẹ́lẹ́sìn Islam ẹ wá sọ pé ṣubú ẹ náà ká ọ ní ìná. Sọ́dọ̀ àìsàn máa ń bá wà lára. lọ́dọ̀ rẹ̀ ọlọ́run wá ọ o ká máa wo kùránù wa o olùwà ní kúlí lẹ́hùn yá muhammadu wa sọ fún pé náà lè láàyè o. àmọ́ náà ní méjì àmọ́ ní mẹ́ta o Agbàgbọ́: ọ̀nà ń sílẹ̀ ohun tó lọ ń sọ̀kalẹ̀ fún wa tí í ṣe koran àgbà ọ̀rọ̀ lọ́dún wà náà ń sílẹ̀ àlá sọ̀kalẹ̀ fún ànábì àti ọmọ wọ́n ìṣìákọ̀ àti ànáni isaac wọ́n yàkúbà àti ànáni yakub wọ́n ní àṣìbáàtì àti àwọn ọmọ yakúbà wọ́n náà ó tíyà Mùsá wà Ìsá àbẹ̀yìntà fún Mùsá àbẹ̀yìntà fún Ìsá ànábì yìí na mìíràn bìbí àti gbogbo ń tá a fún àwọn ànábì ọlọ́run pé gbọ́dọ̀ ọba wọn ni gbogbo ẹ ti wá àwọn gbàgbọ́ o láàánú fàárí kò mẹ́rin àádé nínú wọn àwọn ọ̀yẹ́ nìkan kan sọ́tọ̀ nínú wọn wànáàánú làwọn wànáàánú làwọn bìtàsídíìkì pàtàkì síbì a gba gbogbo àwọn ànábì ọlọ́run a gbà wọ́n gbọ́ ààfẹ́ nìkan ló pọ̀ ọ̀nà wọn pa ànáàánú làwọn mùsùlùmí mọ́nà gbogbo ń bá fún wọn tọ́tọ̀dọ̀ ọlọ́run wa gbogbo ẹ̀ lágbàgbọ́ wọn. múni sí nàfílì ìbáàdà awa ń tiwa à ń sàfọ̀ mẹ́ẹ̀sìn wa fọ́lọ́hún àṣírẹ́ni ẹlòmíì wọnà sọ́là ìmọ̀ irítàdà ọlọ́ ìkàbí ní kò fàárì ó ní àáyà yìí ó nípa àwọn tí wọ́n kó mọ̀ àwọn tí ti mọ̀nà tẹ́lẹ̀ tọ́wọ́ èṣù wa tẹ̀ wọ́n ọlọ́run mọ́jọ́ tẹ̀ wá o. nínú àwọn tó ti jẹ́ pé irítádà ni wọ́n wọ́n kó mọ̀ wọ́n pàyìndà wọ́n là yí kàdúní kò fáárì wọ́n ọ̀pọ̀ òní ìsìláàmù wọ́n ní àwọn àwọn tẹ̀lé ní làwọn lọ bá ń tà wọn ọlọ́run aṣọ kalẹ̀ ní wà mẹ́rin abútọ́jì gẹ́rà ní ìsìláàmù yìí ná aláàrán balà mí fílẹ̀ ààrẹ àti ìrìnàlẹ̀ ààrẹ

àwọn náà wọ́n ti jókòó nípàdé àgbáyé international conference wọn láṣìírí wọn tún wọ́n pera wọn pé bóò làwọn ó ṣe rí àwọn mùsùlùmí mú àwọn muslim àwọn kan ní à ẹ lè mú wọn o lódiwọn àgbà tí kúránì bá ń bẹ lọ́wọ́ wọn òpònú kan ni wọn wọ́n sì fi kùránì sí àìtẹ́bù wọn òpònú kan bá lọ mú kùránì lójú wọn lọ́ba fàyà.

làwọn bá rẹ pé yahudi nasara ni ń jẹ lẹ́kṣọ́rà mẹ́ ṣe ń kọ́ wọn ní arabic ṣe ń gba pòfẹ́sọ̀ kò àníyàn wọn ni pé láti láti ṣe àwọn ẹlẹ́sìn ìsìlámù lọ́nà ṣùgbọ́n ọlọ́run ti ó ti tàn mọ́lẹ̀ rẹ̀ ó ti tà á bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ nígbà wàá gba àwọn ẹgbẹ́ wọn wọ́n ní wọ́n lọ sí kùránù wọ́n fún un lówó tó pọ̀. bàbá àwọn wa ń tún lọ àáyà yìí náà jẹ́ kẹnu tí wọ́n kàn wọ́n bá wa kan àáyà yìí wípé ọlọ́niwà máa ń yá bútájì ìgbéra ní ìsìláàmì bí máa kàláàrin sí wàhúwà sílẹ̀ àyàdì ìgbà tí ní àwọn tí ní láwọn ìyàwó bá ń ọ̀rọ̀ tí ń bọ̀ yìí ta ní sọ àwọn náà ní ń dáhùn wọn lọ́lọ́ ní sọ èyí náà ta ní sọ wọn lọ́lọ́ ní sọ táwọn ọ̀rọ̀ fẹ́ sórí ìbúrú ẹ̀yà ajá wọn jáde owó tí wọ́n fáwọn mú ọba gbà àwọn ọ̀sán padà alukuraanu ìsìláàmù ìsìláàmù ọlọ́run lónìí wọ́n bá ní àwọn ní àwọn náà ti ṣe mùsùlùmí àwọn ti di mùsùlùmí. wọ́n náà fi bí mùsùlùmí ta lọ́wọ́ ní síbẹ̀ ah, wọ́n ní ta kàn ní o nígbà yọ̀rọ̀ fẹ́ sórí ìlú láyé tí ò fẹ́ sí lọ́rùn ọgbọ́dọ̀ pò ní Islam wọ́n ní kí ló dé ní wọ́n bá wá kà fún un wọ́n bá kà pé wà ń ra ní nínú. ẹni ọba wá nǹkan míì. ní ẹ̀sìn lẹ́yìn islam ọlọ́run láwọn àgbà lọ́wọ́ ẹ̀ wọ́n wà fún ilé àìrá tì nínú àṣírí náà tó bá dàlù kí a máa ẹni náà ṣòfò ni àwọn kan ní ọgbẹ́ni wọn dá sí wọ́n ní ẹpa géèrà àwọn ó tún ń bá wá sọ pé wàmí yáwó tàgílì ìsìlámù dínà fàlàyé ti balà mí ní hù wàhùn wà fún ní àyèrà tì nínà ní àásùnì wọ́n yí ọ̀rọ̀ ọlọ́run padà wọ́n ò mọ̀ pé kúránù ọlọ́run ní kéèsì wọ́n ṣe rí bíi tíra àtọ̀dọ̀ àwọn ní tí wọ́n ń pàtàn ẹlẹ́tẹ̀ẹ́ntì ní ìṣe làwọn mùsùlùmí bá gbọ́ wípé nígbà olè lè dùn wọ̀. ìwọ wọn bàbá ké alukóránù ọba ké nígbà òkè oníwà mọ ń yá bútà gègé rà lè sùn láàmì wọn náà ké tiẹ̀ wọn náà ké ti ń lọwọ lọ́wọ́ yín wọn bá rí tó pé wọn wa rí pé géèrà wà ọlọ́run ló ọba tó wá fi á sí ní ìsìláàmù sì gbáàyàn tí ó fi kúrò nínú ẹ̀ mọ́jọ tó ṣe wà. ní ìwà mẹ́rin yá bútọ́ gígẹ́rà ní ìsìláàmù bí ẹni ọba tún wà nǹkan ní ìkiri lẹ́yìn ìsìláàmù ní ẹ̀sùn tí ó tún máa sùn. Ọlọ́run lọ́wọ́ ẹ o. ọlọ́run mímọ sírì ní ìlànà yìí lọ́wọ́ tàṣírù wọ́n ní wọ́n àríbi dé sí inú náà ni wọ́n ń lọ tí wọ́n bá sì dé bẹ́ẹ̀ alimu abadato àlẹ́nu ibẹ̀ wọ́n máa ń gbére alẹ́ amúdòlè láàyè nínú ẹ̀ náà ní